منهم البحر فأنجيناه وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ وعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك فلعلهم يشكرون وإذ آتينا الكتاب والفرقان لعلهم يهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى أبيكم فاضربوا إلى باركم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند باركم فتاب عليكم إنه هو الله الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته فالإخوان الله سبحانه وتعالى ọlọ́ba pé kókó ayé àǹfààní láti máa yí sí orílẹ̀ àlàyé ní àárọ̀ yìí bákan náà títí wa kó jẹ́ kó jẹ́ lórí ìmọ̀ àbẹ̀rẹ̀ àti ọlọ́ba subhanahu wa ta'ala gbogbo ẹni tó ti sáré náà ọdún yìí sí ìbọ̀lọ́ ọ̀la olùdásílẹ̀ gbogbo ìyàlẹ́ máa ti sórílẹ̀ ìgbẹ́ tí wọ́n máa ṣe wàhálà wọ́n máa lọ tó máa lọ. ṣùgbọ́n àbí sọ̀rọ̀ bá àwọn ọ̀sán náà wọ́n ti ní àwọn èèyàn wọ́n pèsè ṣe ìrànlọ́ yìí. ó lọ náà sílẹ̀ gbogbo kàbá rẹ̀ lọ́sọ̀ àpapọ̀ òfin kọ́ ọ̀sọ̀kọ̀ ẹlòmíín bẹ nínú yíká àárọ̀ mo ti sáré ní àárọ̀ yìí gbogbo nǹkan tí ó fi sórí níwájú ọlọ́run tí ó fi wọná ìyá àbùdá òun náà nìkan tí ó máa fún pọ̀ ẹlòmíín bẹ ẹlòmíín bẹ ẹlòmíín bẹ ẹlòmíín bẹ lórí papọ̀ kò lè rí ẹlòmíì ń bẹ ẹni gbàdúrà ní báyìí ó ti lọ wọ ẹsẹ̀ lóṣù Allah subhanahu wa ta'ala àlámàdé àwọn ẹlòmíì dẹ̀ ń bẹ ẹni gbàdúrà ní báyìí ó ti yẹra fúlà ó ti ṣe tọ́lá pọ̀ ó ti fi ọ̀rá ẹ̀ ó tún dá ẹ̀rí pé ìlànà méjèèjì ìjọra wọn. ẹ àmọ́ àwọn kó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ń ṣe kíkọ àtúntò gbé ìgbà náà sọ̀rọ̀ ọ̀rọ̀ fún ẹnìkan ti ṣe gbogbo àwọn kọta sọ yìí. àfọwọ́ àbúbáṣe ti gbé ìtọ́jú ọlọ́ ọ̀gbọ̀n àtọ̀ ẹ̀rọ ní sọlá àlọ́ sọ́ra ti kí lọ sógbó ìtọ́jú ọ̀gbọ̀n àtọ̀ tó yẹ ọ̀nà tó yà á àmínkù mọ̀ pa alágbádá tí wọ́n kà wọ́n ti olóore ní ràrá ara mi ní gbà ọ̀gbìn sọ́dá kọ̀ ara ló ti tí wọ́n níbi tí ó ti jẹ́rà rẹ̀ wò àbáṣọ́lá tó fi dà dà sọ́dá bá lọ́mọ sọ́dá mi ní ilé òní papọ̀ sára ẹni kan lọ́jọ́ kan ilẹ̀ àgbẹ̀ àhàlìyẹ̀ àbíkẹ́ ti yẹn jẹ́ ọ̀gbà tó ọ̀fọ̀ àbàlẹ̀ àwọn ń yé lọ àwọn bọ́tà àwọn ìdílé bí ìṣẹ́jú bá tún borí wákàtí borí wákàtí tó bẹ́ẹ̀ ni wọ́n bá kó àǹfààní àṣẹ ọlọ́run agbára wọn kọ́ sọ̀rọ̀ àná ọ̀nà ara àwọn tó kálukú wa lè ṣe àtúnṣe ẹnugbàdúlẹ̀ báyìí ọlọ́mọṣẹ́lá ìgbà ní ìbàdàn fún wa èyí tá a tún ṣe lọ́wọ́ yìí náà ọlọ́wọ́n bá dẹ́dá wa ó gbà ní ìjọsìn fún wa fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ ó sì jẹ́ kí lílo rẹ̀ jẹ́ kó rọ̀ wá ní ọ̀rọ̀ وهو أرحم الراحمين في بسيات الدرو هنا لقوله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء الأعذار يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلك بلاء من ربكم

tá a là yín àwọn wo ni yín àwọn ni yín yẹn bá ẹ àmàlà ìsìláyé àná àtàtà ìlòkùnrin bí náà ọ̀ẹ́dẹ̀ jẹ́ iná kò ń pàtà là yín mìíràn á lè fara ọ́n níbi wàhálà fìràhùn àtàwọn ará ilé rẹ̀ nígbà tó ṣe nígbà tó sọ pé fìràhùn àtàwọn ará ilé That is ìdàkejì ẹlẹ́sọ̀. Now, but sọ pé wà ìfọlọ́ ni no one, iná fún mi àlè fìlàwọ̀. Nígbà tá a là yín, ẹ̀mẹ́ tí nígbà tá a là yín níbi aburú àwọn èèyàn fìlàwọ̀. Àwa fi ń gbé níbi aburú fìlàwọ̀ àtàwọn èèyàn rẹ̀. Yóò wà láti sọ́wọ́. Thank you. aṣọ kankan pa àgbò. aṣọ pé tó máa ti dárúkọ èèyàn kan tí wọ́n á fi àwọn aráàlú rẹ̀ sí ẹni yẹn mi. báwo ni àwọn ìbáṣe àwòrán ẹ̀yẹ náà kọ́kọ́ nǹkan ẹ̀ báwo ọmọ sanni alákòóso kọ́kọ́ kọ́kọ́ náà máa sọ̀rọ̀ rárá láti máa kọ́kọ́ sọ̀rọ̀ àtàwọn ọ̀gbìn. ọ̀nà ìjà iná kùnmìnà àwọn ìṣòro àwọn nígbà táwọn ọlọ́run bá ta là yín níbi wàhálà àfìràwọn àtàwọn yẹsùmúnàkùn sú àlàbà tí wọ́n fi ìyà tẹ́dojú yé kọ ìyà tó le ìyà tó burú ìyà tó yẹpẹrẹ. ìdábẹ̀ ọ̀hún àbílẹ̀ àbọ̀n nínú nǹkan tí wọ́n ṣe tó ga tó náà ní pé wọ́n ń pa àwọn ọmọkùnrin yìí. wọ́n yẹ sàáyún náà ní sáàkùn wọ́n sì ń fi àwọn ọmọbìnrin nílẹ̀ tí wọ́n máa ṣẹ̀mí. kọ̀fí ìdáyà ni mo bàyá ó ń mìíràn pẹ̀lú àwọn ìtumọ̀ bàlá òun láyà ẹ̀ Ah. ó túmọ̀ sí mẹ́fà wà fi dáàlì tó bàrẹ̀ àpẹẹlẹ ọ̀rọ̀bẹ̀ fún wa pé eléyìí tá a fi fún yín yìí ìdẹ̀ra kan ní tá a fi jẹ́ owó tí àdáwò tó mẹ́lẹ̀ bí ẹ̀ ń tẹ̀sí àṣàrò tó bá ń kalà wà fi dáàlì tó bàrẹ̀ àpẹẹlẹ ọ̀rọ̀bẹ̀ fún wa pé eléyìí ni ìdánwò eléyìí ni ìdẹ̀ra tá a fi dá yín wò ní rọ́bì kó máa wí. àpákàtọ̀ pé wà fìdá ní kò bàrà áhùn wípé fìràhùn ó ń pa àwọn ọmọkùnrin ó ń fa àwọn ọmọkùnrin níbẹ̀ àdánwò bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. pípé àlàyé náà ń bẹ̀ náà àdánwò ni. àdánwò ọmọkùnrin wọn ó ń fa àwọn ọmọbìnrin wọn lẹ̀ kí ni àdánwò tó wà bẹ́ẹ̀. kí làdẹ́wò tó wà níbi tẹ̀sí kí làdẹ́wò tó wà níbi àdẹ́wò tó lọ́ba fi tẹ̀sí àtẹ́sìbìrì àmìlà làdẹ́wò àbúrúkọ akọ̀ tó lè ṣe sùúrù láti ọ̀nà tó gbéra sàyè tó ọ̀nà bẹ́ẹ̀ wò ọ̀nà bí wà kú. لا الخير فتنه أشرت إلى الآية من صحيح sọlá sọlá wọn mọ ọdún. so bàláwù wípé ọlọ́run bá ọdún wọn pa àwọn ọmọkùnrin wọn tọmọ fà àwọn ọmọbìnrin wọn lẹ̀ ọlọ́run ẹbí dọ́sùn orí wọn o. ipò ọlọ́run bá là wọn níbi wàhálà yẹn àdẹ́wò náà ni ọlọ́run fẹ́ fi wo bí wọ́n ṣe kíni o làwọn ojú bẹ̀. làwọn onímọ̀ ti sọ pé wàfi ìdánilẹ́kùn bàláwù kíílà wàfi ìdánilẹ́kùn ní àmà wàkíílà وفي ذلكم خير وشر من ربكم عظيم ان تصل فيه dáadáa yìí àti àìdáàbẹ̀ èyí jẹ́ ẹsẹ́ àti tẹ́ ẹ̀fẹ́ o àdẹ́wò látọ̀dọ̀ ọlọ́run ọba yín ilé ìtọ́ka ni. àmọ́ àwọn àpàdáde nínú àyà yìí nínú ìgbà tí a fẹ́ dáre nínú àyà yìí lásìkò tó ti ká sọ fẹ́lẹ̀ ó náà ní wípé ajẹ́kọ̀ọ́ yàtọ̀ sọ́nà pálánà lọ́wọ́ ọ̀tá ní imán kẹrẹ́bí lílà lọ́wọ́ ọ̀tá ìjẹ̀rà lọ́jọ́ àtọ̀nà ọlọ́run bá ní. bákan náà nínú àyà yìí afẹ́rì mọ̀mí kọ́ọ̀lì subhanahu wa ta'ala min rabbikum azim anna rabba subhanahu wa ta'ala afẹ́fẹ́rì nìkan wá fún ọlọ́run bá wa làwọn kùtùlà kùtà sọ́ọ̀dù fi ìbáàdì ọlọ́run bá làwọn kùtùlà sọ́ọ̀dù bó bá ṣe wọ ọlọ́run ló ti ṣe lórí àwọn ìdá rẹ̀. torí pé ọlọ́run bá rí wà fi ìdá rẹ̀ kú bàlá ó ní ọ̀rọ̀ bìbò àbẹ̀wò yìí ìdẹ̀ra yìí kùtù náà fẹ́ kojú yìí náà àtọ̀dọ̀ ọlọ́run ọba wípé tóbi jù lọ ló ti wá. ìyẹn ni wípé aláàtúmọ̀ àwọn ọ̀tá ara rẹ̀ ṣe nǹkan tó dùn ọ́ ó sì ṣe nǹkan tó dùn mọ́ ni. ọ̀fìn lálẹ́ kú bàlá ó ní ọ̀rọ̀ bìbò àbúrò lọ́dún ilà òun tó ti lọ́kùn tó sọ́rọ̀ fún ara ìgbà ọba tó jẹ́ pé òun ló ní ìkápá ó ṣe bó ṣe wù ú lórí àwọn ìlà rẹ̀ sọ̀rọ̀ náà sọ yìí pé àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá o ìyà tí fìràwọ̀n fi jẹ yín fìràwọ̀n jẹ́ sábà bí orí ibú ni ọlọ́run ọba ló kára rẹ̀ lẹ́yìn lílà tẹ là lọ́wọ́ fìràwọ̀n àbí wọ́n sábà bí orí ilé ọlọ́run ọba ló tó mú jáde nínú ààyà yìí pé aburú àti dáadáa min Allah wa tu'minu bil qadari khayri wa sharri min Allah ta'ala kó o gba kọ́dàrú gbọ́ èyí tó ti ọlọ́run bẹ̀ àti tí ò tẹ ọlọ́run lọ́nà tuntun eléyìí yàtọ̀ sí nǹkan tí bẹ́ẹ̀ ni fún pé wọ́n ṣáàbù láì sàyẹ́yìn wàṣàrú lẹ́sìn ẹ̀lẹ́yìn aburú sì rè wọ́n ọba àfibí ti sọ́dọ̀ ẹ̀ àìsàn gbígbà bá bọ́lá mi gbọ́ fẹ́ẹ́ ní wàṣàrú fúlà mi bàlàyé ẹ̀ pé gbogbo tọ́lọ̀ ń bá ṣe pátá èyí tó tẹwa lọ́rùn bẹ́ẹ̀ àtọ́jú tẹwa lọ́rùn bẹ́ẹ̀ dáadáa bẹ́ẹ̀. kí la pè ó kí la pè ó ó tẹwa lọ́rùn ó tẹwa lọ́rùn dáadáa. máa ń rẹ̀ dáadáa tá a fẹ́ ìlú wípé ìgbẹ́ yín rẹ̀.

tọ́ba sábà láti sáré ìbápa ó máa jẹ́ àfọ̀mọ́fún lọ́dọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọ̀tá sára rẹ̀ bá yá ó máa jẹ́ kàfàrà fún níbi ẹ̀sìn bọ́bá ọba pa ẹ̀sẹ̀ ìyẹrẹ ẹ̀sẹ̀ ìyẹrẹ ọyẹ́ ìrùn àmṣáàbù ọyẹ́ bọ́sí sábà fi dáhùn ẹ̀sẹ̀ lẹ́nu parẹ́ ẹ̀rí kí ni ibà tó mú ọ tó ibà yìí lóòótọ́ lóòótọ́ aburú lọ́dọ̀ rẹ̀ gbọ́dọ̀ ní gbẹ̀yìn gbẹ̀yìn lọ́tọ̀ ọlọ́run kí ni o dáadáa ẹ̀rọ fún sábà yẹn yẹn gbogbo kọ́dà àlàyé tó wà mẹ́rin tí dáadáa bá ṣẹlẹ̀ sí wa ọlọ́run fẹ́ dẹ́ wa wò sá lè dúpẹ́ tí àìdá bá ṣẹlẹ̀ sí wa ọlọ́run fẹ́ dẹ́ sùúrù wa wò àjọbẹ̀lẹ̀ abúlé arábìsọ̀lá àṣọ mi àdìsí sọ yìí arábìsọ̀ alámọ̀lẹ̀ mọ̀mí ní ló ṣe yẹ̀ lórí ẹ̀yà lórí àkànlẹ̀ lójú ìnà àṣọ ọba wọ ṣàkárà lórí ìfọdọ̀ وإذا صار الشمس sáàmù bá ṣẹlẹ̀ sọ́dọ̀ bàbá kan pẹ̀lá yóò ṣe sùúrù pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sílẹ̀ lọ́wọ́ yóò padà wá di oore. tó àwọn bàbá Israel àwọn ọba sọ fún wọn pé àwọn aláwọ̀ fi ń dáadé fún bàálà òun lè rọ́bí bòm àbí àlùbọ̀ ọmọ yìí pẹ̀lú láì subhanahu wa ta'ala mutlaq tasarruf ala ìbàdí. ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní apá kó ṣe bó ṣe wù ú lórí àwọn lórí àwọn ẹ̀dá rẹ̀ Allah subhanahu wa ta'ala biyadi al-khair wa minhu kullu shay wa biyadi malakutu kulli shay ó ní ṣe gbogbo àlàǹfà tó ṣe wù dáadáa tó bá tọ́jọ́ wa ọ̀dọ́lọ́run ti wá ètò bá tún jẹ́ ìdàkejì tó bá ṣẹlẹ̀ sí wa ọ̀dọ́lọ́run bá tún wá bákan náà a lè mọ̀ bẹ́ẹ̀ wípé sábàbí wà lórí nǹkan ọlọ́run bá fi dáadáa kan sọ̀ọ́kàn rẹ ó dẹ̀ tó ẹnì kẹ́ni tó bá tún náà ọlọ́run ló ṣe fún mi mi ò fẹ́ mọ sábàbí gbà á dúpẹ́ lọ́wọ́ ní sábàbí á mọ orí fún sábàbí á ọlọ́ba lọ fún lọ́wọ́ á mọ orí bẹ́ẹ̀ náà ni ẹni tí ọlọ́run kọ́ mọ́lù wọn sábàbí aburú ẹgbẹ́ wọn sábàbí aburú àwọn tó ní tí ọlọ́run ọba ló kà dára rẹ̀ àbí àwọn àdúgbò wọn lọ kọ́ sí ìkọ́mọ́díyà là wọn sọ pé ẹni tó pààyàn ló ṣe lásán àfihàn gáàsì ànáfù àwọn àlùfáà sọ́nà àpé yóò kú tẹ́lẹ̀ náà lọ́wọ́ sọ́mọ́lá lọ́kọ́ ọ́sìn làmọ́ ẹ̀ tẹ́lẹ̀ tó ká ní ẹni tó pààyàn bá ṣe sùúrù ni ẹni tí wọ́n pa yóò wulẹ̀ fún lásìkò yẹn náà látẹ́gbẹ̀ẹ́ làwọn sọ́mọ́lá lọ́kọ́ ọ́sìn làmọ́ ẹ̀ tẹ́lẹ̀ tó ká ní ẹni tó pààyàn bá ṣe sùúrù ẹni tí wọ́n ṣùgbọ́n tó pa ẹ̀yẹ oṣù tẹ́kídé o sábà bí aburú pẹ̀lú yàgò lè là tẹ̀lé àmì pétọ̀ ẹ̀pà ó tẹ̀pà. tó kò sí ẹ̀rí ń bẹ̀ pé kẹsìrà ìfọwọ́ bá a pé lókùn náà ẹ̀ ẹ̀ ṣíwájú ọ̀pá làbúrú òjò pé ìmọ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ bá ó máa lóyún ẹ̀mí fún àbí aburú. bẹ́ẹ̀ náà ni dáadáa tó bá dọ́dọ̀ èèyàn ọlọ́run bá ti pọ̀ dára rẹ̀ pé yóò dọ́dọ̀ èèyàn pọ̀ ẹni tó lọ́wọ́ bá bá lò sọ́dọ̀ àbíjọ́ wọn kára àpò wà ní ayé yìí ọlọ́run sọ fún bẹ́ẹ̀ dá ọ ṣáájú kókó dá òun fi ṣùgbọ́n ọlọ́run dúpẹ́ fún mi tó máa kò béèrè tó bá àwọn oníṣọ́nà bí ìwọ̀n náà bí. sòní lọ àyà yìí náà àrìmọ̀ ń bẹ̀ sí pé Allah subhanahu wa ta'ala ó gbé kádàrá kalẹ̀ lọ́dọ̀ àwọn àgbà. الذي وإنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلك بلاء من ربكم عظيم هناك مسألة وتفهم هي آية مسألة يعني فرعون ó ń pa àwọn ọmọkùnrin náà ọmọkùnrin ó sì ń fi àwọn ọmọ obìnrin kalẹ̀. ìgbà wo ló ṣe léyìí? أكاد قبل ولادة موسى أو قبل بعثة موسى أو بعده تلك توفي التي موسى عليه الصلاة والسلام إن فرعون سيكون شهيدي àbí nígbà tí wọ́n ti ẹ̀sìn bíi tẹ́sán lókè èdòdú ṣe ọlọ́run ọba àbí lẹ́yìn ìgbà tó di ìṣọ̀lá ọba wọ́n sọ aláìwọ̀ sọ fún mi. yẹn ìgbà mọ́ta káàdà àbúzábọ̀ قال قبل الولادة أم بعد الولادة أو قبل البعثة أم بعد البعثة تقول لك والله ما تقول في أرض موسى عبدي دائما تودي على دي وموسى عليه الصلاة والسلام وعلى نبينا أفضل الصلاة والسلام هذه المسألة حاولنا تفسير رحمه الله تعالى أرى وفقه àlèmọ́ mi sọ́ọ́ nínú òṣèlú rẹ̀ ọ̀hún lọ́dọ̀ ààrẹ wọ́n ní wàkìlà ó ní àwọn oníṣẹ́ ẹ̀rí pàtó kan nínú tẹ̀síìrì bùkẹ́sì rẹ̀ ọ̀hún lọ́dọ̀ ààrẹ yìí pé àwọn ti mọ́tà ó lálà kẹrẹ́tì alùpẹ̀fẹ̀rẹ̀ àrùn ó lálà kẹrẹ́tì pékin. Thank you láti wòye náà ti yọ. Embedded in practice, wọ́n àyè àti ọmọ ọ̀sán á. Máa tó ma. Wọ́n á lọ wọ́n á wọ àwọn ilé ìròyìn àwọn wọ́n á lọ wọ́n á lọ ọjọ́ àti wọ́n á ní àwọn méjì. Tó wà ní tí wọ́n. ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn ti fún pé fìràhùn ó lálàá pàrọ̀pàrọ̀ wọ́n sọ̀rọ̀ aláyọ̀ fún pé àwọn tí ó pa ìjọba ààrẹ rú làwọn yìí lọ àwọn òpin a tí wọ́n bẹ́ẹ̀ ṣe ó ń ṣe kí wọ́n máa pa ọmọ ọkùnrin wọ́n sì ṣe ìfúráṣẹ́ yìí pé ọkùnrin yóò jẹ́ ọ̀dáríkà ló pa ọmọ àwọn ọlọ́pàá wọn lọ sí ní pé kẹ́ńtọ́ bí àtẹ́bí wa mú ká àlè ìṣọ̀lá tú ọ̀ṣọ̀lá bákan náà wọ̀rọ̀dọ́lọ̀ bá ń sọ ní sọ́tún pásọ̀s nípa bí àrùbí wa Musa alayhi salatu wassalam bó ti rìn àti kíkọ ìyá rẹ̀ ẹ̀rí pa mẹ́nu bàtà yìí pé ilẹ̀ fìlà ọ̀nà àdà fìlà ọ̀nà wọ́n jẹ́ alára yà nínú ìyá bàbá wọn hàn ní ìlà ọ̀nà Musa. وإذا خفت ولا تقربني ولا تحزني إنا رادوه إليك طبعا àwọn ilé ìfẹ́ tí ọlọ́pàá sọ fún ìyá mọ́sá ìjọba ọ̀hún ẹ̀ka ìlà alábi aṣọ tó yà mọ́tò tá a nà bẹ̀rẹ̀ ìgbé rẹ̀ ni ìyá mọ́tò máa tọ́jú ọmọ yìí ṣùgbọ́n ọ̀pọ̀ ìyá òkè àlẹ́ mọ́tò ẹni bá ń bọ̀ fàlùkì ìfìlì yẹn lọ jù sí olóore wàlá ta kọ́ bí wàlá bá ta má banújẹ́ má payà ọ̀tún ìrẹ́ àwọn ọlọ́run ọba á dá sọ́dọ̀ rẹ̀ kò dá ìlú ọ̀dà àtúntò ti ṣọlọ àráyà wà ní àbúrò tó àyà yìí àwọn ọ̀dọ́ pé tí o bá jẹ́ pé mọ́kúlà ẹ̀ náà wò sí má tó dẹ̀lé lò tí o bá jẹ́ mọ́kúlà wò dáná fi mú sáni kí ni ìyá rẹ̀ fẹ́ máa bẹ̀rù lé lórí òyọ tí ìdájọ́ sọ yé tí kì í bá ṣe pé kọ́dọ̀ tó wọ́n bá ti ń bẹ̀rù lórí rẹ̀ ah, ọmọ yìí tí wọ́n ti pa báyìí lọ́jọ́ gbogbo. so àwọn apákan um, sọ pé ó mọ̀ sí pé nípa tí fúnra náà ń pa àwọn ọmọ kẹ́tọ́bì ni musa nàbí bá àtẹ́bí tán kẹ́tọ́bì wọ́n ń dorí pé ẹ̀rí wípé kí ìyá musa ó lọ di musa sódò kẹ́rù bá ṣe kí ni o kẹ́rù bá bà kí ló fẹ́ máa ba ìyá ọmọ lẹ́yìn sí. tó wájú pé ìjẹ́ tó kù tó lè ṣẹlẹ̀ kó jù sí òdòdó. wọn ní ẹ̀rí làwọn sọ pé dídẹ̀ tó pààyàn yìí ó jẹ́ kọ́bùlà kí ni o kọ́bùlà mọ́lid tàbí ìlàhí mọ́ọ̀sá. so wọn ní àyà yìí ó jẹ́ ẹ̀rí. àwọn ẹlẹ́sìn àti àwọn àyà tá a ti mẹ́nu bá ti sọ nípa tẹ̀sí ní àyà ìrìn àti ìlọ̀kẹ́sí àtàwọn ọmọ ọgbà tó ń sọ wọn pé wọn lálàá wọn rí i wípé nǹkan tí ó pa tí ó pa ìjọba fìràhàn tí ó parẹ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì àwọn sọ wípé àlọ́ fìràhàn ó bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ ọkùnrin ó ń fi àwọn ọmọbìnrin lẹ̀ bá adàbí ìtàkì mọ̀ọ́sà. Musa ti délé ayé láti bì ó dàrá sí ọlọ́run gan náà ó tó di pé lábẹ́ nípa àwọn ọmọ ọkọ rẹ̀ wọ́n ní kí ni ẹ̀rí tí wọ́n ní ẹ̀rí tí àwọn òun náà ní ní sórọ́tì o gọ́ọ̀fìr ọ̀sọ̀rọ̀tì làárọ̀ ìjà lọ sí sọ́tì làárọ̀ ní sórọ́tì làárọ̀ àyà one twenty seven. Allah subhanahu wa ta'ala. nígbà tó ń sọ̀rọ̀ nípa firaun ọlọ́ni wa qala al-mala'u min qawmi firaun. قال سنقتل أبناءهم ونستحيي نساءهم wáyé pé báàdà bí sàtì mọ́sá oní àlekí ni o òṣòro wà máa dá wà hìyáhì ẹnìta. ọlọ́run bá ní wà kọ́ ọ́nà mẹ́ta omi nǹkan omi fìràhùn àwọn èèyàn fìràhùn àwọn alápèrò rẹ̀ àwọn òjòyè rẹ̀ wọ́n sọ fún fìràhùn pé àbẹ́dẹ̀rù mọ́sá wà kọ́ ọ́nà òun yóò fi dùn fìràhùn fìràhùn ṣé mọ́sá máa wọ mọ́sá rẹ̀ rèé àti àwọn èèyàn rẹ̀ mo bà ẹ dákun àrẹ́bí musa àtàwọn èèyàn rẹ̀ mùsùlùmí àmkàfẹ́rọ́ mùsùlùmí ẹ ti máa fi balẹ̀ jẹ́ ìsọdọ̀ mùsùlùmí àjẹpẹ́ tipẹ́ tipẹ́ ló ti wà àwọn tí wọ́n bá ń ṣe dáadáa àwọn èèyàn ò máa lẹ̀ wọ́n ní àbúrú wọ́n bẹ̀ fún wẹ́sẹ̀ àbúrú wọ́n máa lẹ̀ wọ́n máa pèsè wọn lọ́dọ̀ àbúrú káwọn èèyàn bá bá pẹ̀lú ìwọ́n tó ń ṣe sún náà wọ́n lè rẹ̀ pẹ̀lú kwara. ẹ̀yin tẹ́ ẹ̀ ń ta kọ̀ áàrùn wọ́n lè rẹ̀ ní àwọn kẹ́tẹ́ kẹ́tẹ́ ẹni rẹ̀ níṣẹ́. wọ́n sábà ń mọ fún yín ní nǹkan tó mọ ẹ̀mí yóò fi ní fàṣẹ nǹkan yẹn mọ́ táwọn èèyàn náà ò ti dá ẹbí ṣe tí ò ní wù wọ́n. kọ́ọ̀lù wọ́n ní àtọ́ka ní musa wà kọ́ ọmọ òun ni yóò ṣòro bìlà àwọn. tó fẹ́ràn bí musa àtàwọn ẹ̀rẹ́ rẹ̀ ẹ máa bá a lẹ̀jẹ̀ wọ̀nyá dáná káwa àmì ẹ̀sẹ̀. wọ́n pa wọ́n tù tó ń yọlẹ̀ kẹ́rọ̀ dọ́dọ̀ rẹ̀ àwọn ẹ̀gbọ́n tó ń ṣe. kí ni fìlà áwùjọ fún wọn. kọ́lá sàmùkọ́sìlú àbùdá wà nàbùdáhì nìta. ó lé a. tó bá fún báà ní fìlà mọ́tò àbáwọn ìjọ rẹ̀ kò sí wàhálà á máa pa tàtàtà sàmùkọ́sìlú kò sọ pé kọ̀dùkọ̀ tálẹ́ ó ní á pa àwọn ọmọkùnrin wọn á sì fi àwọn ọmọ obìnrin wọn gbà ọdún sọ ẹ. àwọn lè sọ pé pẹ̀lú ẹ̀rí ó ní wà nínú náà wọ́n mọ orúkọ ọ̀dùnrún nígbà lọ́fẹ́ jà sí agbára wa káwọn ọdún tó fún ilẹ̀ ọ̀sán ọ̀sán ọ̀sán ilẹ̀ fẹ̀rẹ̀ àwọn àlá nínú ọ̀pọ̀ ọ̀dùnrún wọn ti bí tẹ́lẹ̀ jọ wọn ti bí tẹ́lẹ̀ lọ. òun ní sọ فرمزوا أبناءه ونفتحي نساءه وإن فوقهم طاهرون وإن فرعون صباعي نجمع في وشكين يو صد جسماء كم مساعدة في عمد يولان ألاق سوية وجه لكيوانا أكيوانا قرية لكيوانا قفار نفع يكيوانا وإن جايناكم من عالي فرعون يسمونا صوت العذاب عليه إيه؟ بين إن صد بي إنني على فرعون ولا قبل ولا تبيه أو وحيا بذلك لماذا؟ لقول الله سبحانه وتعالى فنقص عليه فالقيه في اليد. طيب شوف طبعا بنقول يا موسى لا تجي ودو. صح. من المشعة الباصر اقتلوا ابناء الذين امنوا معه واستحيوا نساءهم. سريع يا عيال. شوف الباطل. عيال شوف الباطل. ṣe lórí bàbá so àwọn ẹ̀rí méjèèjì yìí ìní àwọn àfà lọ́pọ̀ mi lọ sí ibi pé ṣé kọ́pìlà wìládà ọ̀kọ́ àwọn bàbá tí wa o. Tọ́ kí láti wá dá ọ̀rọ̀ méjèèjì yìí. Àti ní Fìlàpù, àti rí ìfìmọ̀ràn rẹ ni ó sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àkọ́ nípa tẹ̀sí pé nípa wípé ìgbà wo ni fìràhùn ìgbà wo ni àwọn ọmọkùnrin ìgbà wo ni ń ṣe àwọn ọmọkùnrin kù àkáàna bára bíi tàti mọ́sá àwọn kọ́bìlà bíi tàti mọ́sá àwọn kọ́bìlà bíi ìlànà tèyí. wọ́n tàbí láti dáná kó àbí nàrà rárí ìgbà táwọn àgbà wọ́n gbà táwọn ẹ̀rí ẹ̀rí tí wọ́n wá ṣé jáàmù ní ṣe ṣe sáàlẹ̀ ṣe jámù láàrin ọ̀rọ̀ méjèèjì àwọn apákan nínú àwọn ọmọ sọ yìí pé alákọ̀ọ́kọ́ náà ẹ̀rí kẹsàn pé wàyí ni wàyí tó fi ààrẹ yìí kẹsàn pé kí ọsọ bá ń bẹ̀rù lórí rẹ̀ wọ́n ní ẹgbẹ̀rún ó jẹ́ pé nǹkan tó kárú ní kárú oko yìí náà ni ló bí nípa fún fúlàní pa àwọn ọmọkùnrin ó sì lè jẹ́ nǹkan bíi náà bí àìbẹ̀rù lórí pásánà ìbẹ̀rù bíi على الاحتمال رأيت قول له لي وانا انت بقى عشر من نفسه آية بضرب بس قال موسى لقوم يستعينوا بالله واخبروا ان العرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال حتى ربكم يهلك عدوكم ويستخلفكم في الارض فينظر كيف تعملون قال عسى ربكم أن يولد عدوكم ويستخلفه في الأرض فينظر كيف تعملون. أي أي أبقى àbí musa sọ fún wọn pé kọ́ọ̀lá musa lè kọ́ mi ṣàìnù bìlà àbí bí musa ní ẹ̀yìn ìjọ ẹ wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ìmọ̀dá wọ́n sì rírù ẹ ṣe sùn ẹni káyọ̀ lè kọ́kọ́ kílẹ̀ àbí pé ràhùn sọ fún òun mọ àwọn ọmọkùnrin òun ó ti kí ni àwọn ọmọbìnrin lẹ̀ bára mọ́lá bí ìfà tàbí náà jọ ló bá tó sọ̀rọ̀ sọ̀rọ̀ à nígbà tó wá sọ fún òun ó ṣe báyìí ẹ kí ni ẹ̀yin náà ṣàìnù bìlà wọ́n sì rírù وبذلك بلاءه تبع القرآن يفصل بعض بعض so بلاءه níbi àdẹ́wò oríkì ṣe sùúrù wàṣírù ìnàrà ọ̀dọ̀ nílá ilẹ̀ tẹ́ ń wù ọ́ náà bá lónìí yorì tó amáyọ̀ ẹ̀ṣọ́ àwọn ènìyàn ẹ tọ́lọ̀ bá bá bẹ̀ fẹ́ sínú àwọn ẹgbẹ́ ẹ̀ ọlọ́run bá yóò jẹ́ pé ó ṣe kí ni o ọlọ́run bá yóò jẹ́ pé ó jẹ́ pé òní òjòkun rẹ̀ fún ọ̀là ààfin bá ní ìdìbò ìgbà ìjẹ́ ní dáadáa àwọn tí wọ́n jẹ́ òfà ọ̀rọ̀ lójú. ẹ bá gbọ́ táwọn èèyàn rẹ̀ ó sọ ọ́ọ́lù wọn ní ùzínà min qabli an ta'tiyana wa min ba'di ma ji'tana ó dàrú bí mùsá wàhálà yìí àgbàgbà yìí àbẹ̀wò ìnira yìí ó pọ̀ ó ṣe kí ó pọ̀ kó tó di pé ìwọ àbẹ̀bí mùsá ó wá bá wa. inú wàhálà láti fojú kí ni àti fojú wàhálà yìí yàní àwọn bàbá ìsìnkú ayé àwọn èèyàn tó fún sáfì ń sọ̀rọ̀ tí kí ẹ mọ kí ẹ sọ ah eh, wọn náà wàá bọ ọgbà òun ìyàwó tó fẹ́ kúrò mẹ ah ìtura ẹ pọ ọlù alimami ah, abdulrahman bin nasir sa'id rahimahullah wọn ni kọọlù limusa وتتجرين من طول ما بكت في عذاب فرعون وعذيته àwọn ìjọ fúnra àwọn ìjọ kúta wọn sọ fún àbí musa ẹni tó ń kéde ìrora ìrora látara nǹkan tí wọ́n rí nínú ìdíyàjẹ tí fìlà àwọn àti kíni o ìdíje jẹ wọn bọ́ọ̀lù wọn ní àwọn mọ́sá òun bí ìdá ẹ̀mí kọ́pìlì àti àfihàn náà wọ́n ti fìyà jẹ wá sáájú fún ọ̀gá tó dà ní wa ìnira yìí ó ti pọ̀ yẹn yẹ sòmúnà kó tó àlàdà ìdàbíhó náà ọ̀yẹ̀ sàáyó náà kọ́bùlà àǹtòkìyà kọ́bùlà àǹtàkìyà. tí wàá rántí musa tó dé àti wàá lórí ìnira wà mí bá ní máa jí ìta náà kàdà nígbà tó kú dé pẹ́ náà ó tún fi àyè jẹ wá. ọ̀nà kan sí abúlé ahom ọ̀nà sáyé ìta. ìdánwò àjẹ àyà a lè sọ wípé pípa àyà tí fúlàwọn ò ṣe ìdójà làám ilé gbogbogbò tí gbogbo قبل مولد النبي الله عليه الصلاة والسلام ìgbà tó ti pé àwọn bàánú àmúdùn tó táwọn adé táwọn èèyàn gbà fún táwọn mọ́láwù rẹ̀ gbọ́n báyìí pé àtúntà tó fún sọ̀rọ̀ kọ́mọ ẹ̀hún èyí ti dùn fìlà áwù ọ̀rọ̀ tó kọ́ ti rà bìnrin àwọn ọmọdé sáà yìí nípa àwù ó tún padà pa wọ́n náà lẹ́yìn ìgbà tábí kò sábà dábí ọlọ́ọ̀ba táwọn mọ́láwù rẹ̀ sọ pé kó bẹ́ẹ̀ wò wọ́n rà ó gbàjọba lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ìwọ̀n bá àwọn gbogbo ní nǹkan ló ṣe kí ni o ló pè tó wà fúnra níbi musa ló pè sígbà náà azami nabi na amọ̀ nǹkan àmọ́ sọ̀rọ̀ wa dá wà mílẹ̀ tẹ̀lé ìsàlẹ̀ kọ́ sábẹ́ òun ní kọ́ ló kọ́ọ́lù òdìnnà ní kọ́bìlẹ̀ àǹtàfíà náà ọ̀mì bá ní má di ìtàdà bùdó ẹ pé gbọ́dọ̀ ìdá ìṣùpá kan ní o lè mọ̀ jẹ́ pípa nìkan o lè jẹ́ ìfẹ́ pípa rẹ̀ o lè jẹ́ ìdọ́sílẹ́rú ṣùgbọ́n a sọ pé tọ̀ nínú ọ̀gá tòta lọ́dọ̀ kí ni o àwọn ẹ̀ wà á bẹ́. qalu udhina min qabli an ta'tiyana wa min ba'di ma ji'tana. ó ní ìlera yìí pọ̀ mọ́mú sábẹ́ sọ yìí pé àwọn ìjọ Musa àwọn mòmìnir pẹ̀lú rẹ̀ wọ́n sọ̀rọ̀ yìí pẹ̀lú ẹ̀ta èrò a ojú wa ti rí tó innahum yasumuna su'al adab ومن بعد ما جئتنا كذا المقرة واضحة كان المزعصر قال قال عسى ربك أن يهلك عدوكم أبي موسى عسى رجاء إن شاء بيا بيا tọ́ba ṣe àṣà níbi Quran ní nílò tàbí sọ̀rọ̀ nípa rọ̀jà wọ́n fẹ́ fún yẹn ní hope nínú ọlọ́run bá àṣà ń yàtọ̀ wá nǹkan yóò ṣẹlẹ̀. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوح عسى ربكم أن أن يكفر عنكم ما بكم يا قوم so àṣà yẹn kì í ṣe àṣà ẹ ẹ túbọ̀ lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba táwọn bàtà dàgbà bóyá ọlọ́run lè forí sí ìlara ọ̀sán tó kúrò àdìbà. àṣà ndị máa ń yẹ kàn fún àkùsẹ̀ yẹn ọlọ́run ọba yìí yóò pàṣẹ ìtẹ̀wé ṣẹlẹ̀. ọba wà yastakhlifakum fil ard kódà ọlọ́run bá yóò fi ààyè gbà yín yóò mọ̀ kánà yín lórí ilẹ̀ dẹ́gbẹ́ ilẹ̀ mọ̀kàn tó lé ayé àyà ń dọ́rọ̀ ẹ̀yìn fàtà àmọ̀ lòtún bẹ́ẹ̀ àdéhùn náà fi dé bàlá àná rúgbọ́lọ́ náà fẹ́ wo báwo lẹ́yìn náà ó ṣe ṣe sí ọwọ́ yìí bá tẹ̀ fún dà subhanallah ẹlẹ́gbẹ́ máa bú àwọn èèyàn lẹ́nìí àwọn olówó wọn ò ṣe bá wọn ò sàwọn wọn náà bá lówó àyà ń dọ̀rọ̀ kẹ́yìn fàtà àmọ̀ ọlọ́wọ́ wò fún ọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti kú àwọn èèyàn lẹ́kì tó bá ní kò lè ṣètò wọn. ọmọ ẹsẹ kí n bọ́gà rẹ̀ kú wọn náà bá tọ̀ gá ò lè ṣe ìdàtà bọ́gà rẹ̀. aláìní tó ń polówó bí wọn náà bá dolówó ó lè má ṣe ìdákẹ́ ẹnu mẹ́wàá ńdọ́lọ́ oúnjẹ ẹ̀jẹ̀ kí n fi lápọ̀jù rẹ̀ tí ẹ̀ máa wọn mọ́tò lọ tó bá tẹ̀lé sáwọn yẹn bá. ìlànà àwọn olówó kìnnìkan tó mọ̀ wọn níjọ́ tí tó máa dúró gbogbo omi tí omi bá wà ní. ǹkan tó ń òtítẹ̀rẹ̀ sí òtítẹ̀rẹ̀ sí ọlá rí ọkọ̀ ń lọ ọkọ̀ jà sí ibi tí pọ́tò omi wà tó bá tẹ̀rẹ̀ sí ọlá títí wọ́n bá wọn mọ́tò tiẹ̀ lọ tí o bá dé ibi tí pọ́tò wà ìwọ́n máa dúró ní ti búrebúre ó bu ẹni ẹ àbórí àṣà ọ̀bùkún àyè òlìkà àdúgbò wọn ìṣẹ̀kìlífà fóònù. Ah, fàyàndọ́rù so kó ní ká ló fi kí èsì ẹ̀dọ́wà ẹni tí kú jọba ẹjọba ìjọba wọn náà bá dé tẹ̀sẹ̀ wọ́n sì jù wọn ẹni ẹ̀rọ̀bí ègbú jọba ní sábà kú ẹ̀rọ̀bí gbogbo àtúlánà ọdún tí àdúgbò ló máa bú wọn níta ìwọ náà ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ẹ̀rọ̀bí owó wọ́n bá fi wọn náà jẹ́ fẹ́ràn wọn náà owó ṣe wọn náà rí bó ṣe rí bó ṣe lè mọ fáwọn ìlú bó ṣe mọ bú owó fáwọn ẹ̀ ó rí bó ṣe rọrùn. so Allah subhanahu wa ta'ala àmì mú lọ́sọ̀ fáwọn ọjọ́ rẹ̀ yìí pé à ọ̀rẹ́ fọkànbalẹ̀ ọlọ́run pa àwọn ọ̀tá yìí rẹ́ yóò sì fi ṣe ẹni tí ó fààyè gbà lórí ilẹ̀ ṣùgbọ́n fàyà ń gbọ́rọ̀ ká ìfọ̀tà. sọ̀wọ́n fún àyà yìí ó lè jẹ́ nǹkan tó lè darí wa lọ sí ibi pé àbíbí musa pípẹ́tẹ́ wọn ti bìrà wọn pa èyí tó gbajúmọ̀ tó ń pa àwọn ọmọkùnrin ó ń fa àwọn ọmọbìnrin rẹ̀ ìtàn tó gbajúmọ̀ rẹ̀ àti pípa tó gbajú tó kárí ilé kárí oko ní gbogbo òlù ọ̀bùnà òyàrá ti musa. nígbà tó tún wá di ànẹ́bí ọlọ́run ọba fẹ́rẹ́ àwọn tó tẹ̀lé ìrànà sọ pé kàdọ̀ kọ́ńtì ìlú abdulrahman wọ̀nà sáhì ìsà àhùn ilé náà ní jámọ̀ ilé tí a lè yìí ta'ala a'la wa a'lam ṣùgbọ́n àwọn ọmọ ìtàn ìbò tá a sọ fún yín pé ẹ fọkàn bá ọlọ́run bá lóun pa àwọn ọ̀tàrí rẹ̀ bẹ̀ láti gbé ní àárọ̀ ọ̀la insha allah ta'ala dr abdul qadir wa rahim allah sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in اللهم صل على محمد وآله وصحبه أجمعين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا من عذاب الآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا من عذاب الآخرة اللهم احسن عاقبتنا في الامور كلها وأبدا من خزي من عذاب العقل رب يا حي يا قدير برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا حي يا قدير أصلح لنا نياتنا وضرياتنا إنك على كل شيء قدير اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وفقنا بصيام وقيام وأعمال صالح عبيد على وجه ذلك عنا يا رب العالمين